ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ wa lónìí sọ wípé ọ̀rọ̀ ń sọni di mímọ́ ọ̀rọ̀ ń sọ ni di mímọ́ a ó kà láti inú ìwé Jòhánù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún tó sọ wípé sọ wọ́n di mímọ́ nínú òtítọ́ òtítọ́ ni ọ̀rọ̀ rẹ̀ arákùnrin Fabian ó ń bá olùṣọ́ àgùntàn rẹ̀ sọ̀rọ̀ ó sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí alàgbà n kò rò wípé mo lè di ẹni mímọ́ bíi tiyín mo ti jẹ́ ènìyàn búburú ní gbogbo ayé mi n kò tilẹ̀ tí ì fẹ́ràn ẹnì kankan rí àyà mi sì kún fún ìfẹ́kùfẹ́ bẹ́ẹ̀ ni n kò lè ran ara mi lọ́wọ́ mo jẹ́ onímọ̀ tara ẹni nìkan báyìí sì ni mo ti rí láti ìgbà tí mo ti gbọ́njú n kò tilẹ̀ mọ bí mo ṣe lè di ènìyàn mímọ́ olùṣọ́ àgùntàn rẹ̀ dá lóhùn wípé ìwọ kọ́ ni yóò sọ ara rẹ̀ di mímọ́ ọlọ́run ni ó ń ṣe ìwẹ̀nùmọ́ tí yóò sì wẹ̀ ọ́ mọ́ tí yóò sì sọ ọ́ di ẹni mímọ́ yóò sì sọ ọ́ di mímọ́ nípa òtítọ́ rẹ̀ ìdí tí ó fi jẹ́ aláìmọ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òun ni ó gbàgbọ́ ṣùgbọ́n tí wọn kì í ṣe òtítọ́ wọn kì í ṣe òtítọ́ Ọlọ́run ní kété tí o bá ti bẹ̀rẹ̀ sí ní gba òtítọ́ Ọlọ́run gbọ́ tí o sì ń rìn nínú rẹ̀ yóò sọ ọ́ di mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni òtítọ́. Fabian dá olùṣọ́ àgùntàn lóhùn pé alàgbà ọ̀rọ̀ yìí kò yé mi olùṣọ́ àgùntàn rẹ̀ tẹ̀síwájú wípé fún àpẹẹrẹ ọ̀kan lára àwọn ìdí tí o ò fi lè borí ẹ̀ṣẹ̀ ni wípé o gbàgbọ́ wípé kò ṣeé ṣe fún ọ láti borí ẹ̀ṣẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé èyí ni ìrírí rẹ gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ nísinsìnyí tí o ti gba Kristi òtítọ́ Ọlọ́run ni wípé o ní agbára lórí ẹ̀ṣẹ̀ tí o bá gba òtítọ́ yìí gbọ́ ó rí ìfarahàn agbára yìí nínú ayé rẹ bí o bá ṣe ń so ara rẹ pọ̀ mọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run sí tí o sì ń rìn ní ipa rẹ̀ sí bẹ́ẹ̀ ni ó ṣe di ẹni mímọ́ sí. Si ọ̀nà tí ọlọ́run ń gbà wẹ̀ wá mọ́ ni nípa òtítọ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sì ni òtítọ́ rẹ̀ a máa wẹ̀ wá mọ́ kúrò nínú gbogbo èérí wa a sì wá sọ wá di ẹni mímọ́ máa lọ sínú ayé lónìí kí o máa mọ̀ wípé ọ̀nà láti rìn nínú ìwà mímọ́ kì í ṣe nípa gbígbẹ́kẹ̀lé àwọn òfin tuntun kan bí kò ṣe nípa fífún ẹ̀mí rẹ ní oúnjẹ ọ̀rọ̀ Ọlọ́run ní àìsinmi àti láìsàárẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run a máa yí bí ènìyàn ṣe ń ronú àti bí ènìyàn ṣe ń hùwà padà àdúrà bàbá sọ mí di mímọ́ nípa òtítọ́ rẹ àmín àyọkà wa láti inú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun jálẹ̀ láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti ìsinsìnyí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n àti orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹ máa bá wa kà lọ. iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹẹ̀dọ́gbọ̀n. lẹ́yìn ọjọ́ mẹ́ta tí festu dé sí agbègbè ibi iṣẹ́ rẹ̀ ó lọ sí jerusalemu láti kesaria àwọn olórí àlùfáà àti àwọn aṣíwájú àwọn júù bá gbé ọ̀rọ̀ paul síwájú rẹ̀ wọ́n ń bẹ̀ ẹ́ pé kí ó ṣe oore kan fún wọn kí ó fi paul ránṣẹ́ sí jerusalemu èrò wọn ni láti dènà dé kí wọ́n bá lè pa á ṣùgbọ́n festu dá wọn lóhùn pé àwọn ọmọ ogun sọ Paul ní Kesaria èmi náà kò sì ní pẹ́ padà síbẹ̀ ẹ jẹ́ kí àwọn aṣíwájú yín bá mi ká lọ kí wọ́n wá sọ bí wọ́n bá ní ẹ̀sùn kan sí i. kò lò ju bí ọjọ́ mẹ́jọ tàbí mẹ́wàá lọ pẹ̀lú wọn ni ó bá padà lọ sí Kesaria ní ọjọ́ kejì ó jókòó nínú kóòtù ó pàṣẹ pé kí wọ́n mú Paul wá nígbà tí Paul dé àwọn Júù tí wọ́n wá láti Jerusalem tò yí wọ́n ro ẹjọ́ ńláńlá mọ́ lẹ́sẹ̀ lọ́tún lọ́sẹ̀ bẹ́ẹ̀ ni kò sí èyí tí ó lẹ́sẹ̀ nílẹ̀ nínú gbogbo ẹjọ́ tí wọ́n ń rò nígbà tí paul bẹ̀rẹ̀ sí í sọ ti ẹnu rẹ̀ ó ní. n kò ṣe ohunkóhun tí ó lòdì sí òfin àwọn júù tàbí sí tẹ́ḿpìlì n kò sì ṣe késárì. nítorí pé festu ń wá ojúrere àwọn júù ó bi paul pé. ṣé o kà lọ sí jerúsálẹ́mù kí n dá ẹjọ́ yìí níbẹ̀. Pọ́ọ̀lù dáhùn ó ní. níwájú ìtẹ́ ìdájọ́ ọba Késárì ni mo gbé dúró níbẹ̀ ni a ní láti dá ẹjọ́ mi n kò ṣe àwọn Júù gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ dájúdájú bí mo bá rú òfin tàbí bí mo bá ṣe ohun tí ó yẹ kí á dá mi lẹ́bi ikú n kò bẹ̀bẹ̀ pé kí ẹ má pa mí ṣùgbọ́n bí kò bá sí ohun kan tí a lè rí dìmú nínú ẹ̀sùn tí wọ́n fi kàn mí ẹnikẹ́ni kò lè fi mí wá ojú rere wọn ẹ gbé ẹjọ́ mi lọ síwájú késàrì ọba. Fẹ́stù foríkorí pẹ̀lú àwọn olùbádámọ̀ràn rẹ̀ ó wá dáhùn pé. ó ti gbé ẹjọ́ rẹ lọ síwájú ọba késàrì nítorí náà o gbọ́dọ̀ lọ sọ́dọ̀ ọba késàrì. lẹ́yìn ọjọ́ díẹ̀ agripa ọba àti berenike wá kí Fẹ́stù ní kesaria. wọ́n pẹ́ díẹ̀ níbẹ̀ Fẹ́stù wá fi ọ̀rọ̀ Pọ́ọ̀lù síwájú ọba ó ní. ọkùnrin kan wà níhìn tí Fílíksì fi sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n nígbà tí mo lọ sí Jerúsálẹ́mù àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà àwọn Júù rojọ́ rẹ̀ wọ́n sì bẹ̀ mí pé kí n dá a lẹ́bi mo dá wọn lóhùn pé kì í ṣe àṣà àwọn ará Róòmù láti fa ẹnikẹ́ni lé àwọn olùfisùn rẹ̀ lọ́wọ́ láì fún un ní àǹfààní láti fojú kojú pẹ̀lú wọn kí ó sì sọ ti ẹnu rẹ̀ nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án nígbà tí wọ́n bá mi wá síhìn n kò fi ọ̀rọ̀ náà falẹ̀ ní ọjọ́ kejì mo jókòó ní kóòtù mo pàṣẹ kí wọ́n mú ọkùnrin náà wá nígbà tí àwọn tí ó fi ẹ̀sùn kàn án dìde láti sọ̀rọ̀ wọn kò mẹ́nuba irú àwọn ọ̀ràn tí mo rò pé wọn yóò sọ àríyànjiyàn nípa ẹ̀sìn òrìṣà wọn àti nípa ẹnìkan tí ń jẹ́ Jésù ní ohun tí wọ́n ń jà sí Jésù yìí ti kú ṣùgbọ́n Paul ni ó wà láàyè ọ̀rọ̀ náà rú mi lójú mo bá bi ọkùnrin náà bí ó bá fẹ́ lọ sí Jerúsálẹ́mù kí a ṣe ìdájọ́ ọ̀rọ̀ náà níbẹ̀ ṣùgbọ́n Paul ní kí a fi òun sílẹ̀ ní ìtìmọ́lé títí Késárì yóò fi lè gbọ́ ẹjọ́ òun mo bá pàṣẹ kí wọ́n fi sílẹ̀ ní ìtìmọ́lé títí tí n ó fi lè fi ránṣẹ́ sí Kesari. Agrippa bá wí fún Festu pé èmi fúnra mi fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọkùnrin náà. Festu dáhùn ó ní ẹ ó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ lọ́la. nígbà tí ó di ọjọ́ kejì Agrippa àti Berenike bá dé pẹ̀lú ayẹyẹ wọ́n wọ gbọ̀ngàn ní ààfin pẹ̀lú àwọn ọ̀gágun àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn ní ìlú fẹ́sù bá pàṣẹ kí wọ́n mú pọ́ọ̀lù wá fẹ́sù wá sọ pé. Agripa, aláyélúwà àti gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ bá wa péjọ níbí ọkùnrin tí ẹ̀ ń wò yìí ni gbogbo àwọn júù ní jerúsálẹ́mù àti níbí yan ènìyàn wá rí mi nípa rẹ̀ tí wọ́n ń kígbe pé kò yẹ kí ó tún wà láàyè mọ́ ní tèmi n kò rí ohun kan tí ó ṣe tí ó fi jẹ̀bi ikú ṣùgbọ́n nígbà tí òun fúnra rẹ̀ ní kí á gbé ẹjọ́ òun lọ sí ọ̀dọ̀ késárì mo pinnu láti fi í ránṣẹ́ ṣùgbọ́n n kò ní ohun kan pàtó láti kọ sí olúwa mi nípa rẹ̀ ìdí nìyí tí mo fi mú un wá síwájú yín pàápàá síwájú agripa aláyélúwà kí n lè rí ohun tí n ó kọ nípa rẹ̀ lẹ́yìn tí a bá ti yẹ ọ̀rọ̀ náà wò mo rò pé kò bójú mu kí a fi ẹlẹ́wọ̀n ránṣẹ́ láì sọ ẹ̀sùn tí a fi kàn án. iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹrìndínlọ́gbọ̀n. agripa wa yíjú sí pọ́ọ̀lù ó ní. ọ̀rọ̀ kàn ọ́ sọ tirẹ. pọ́ọ̀lù bá nawọ́ ó bẹ̀rẹ̀ sí í ro ẹjọ́ tirẹ̀ ó ní. agripa ọba aláyélúwà mo kára mi sí olóríire pé níwájú yín ni n ó ti dáhùn sí gbogbo ẹjọ́ tí àwọn júù pè mí lónìí pàápàá nítorí ẹ mọ gbogbo àṣà àwọn Júù dáradára ẹ sì mọ àríyànjiyàn tí ó wà láàrin wọn nítorí náà mo bẹ̀ yín kí ẹ fi sùúrù gbọ́ ọ̀rọ̀ mi gbogbo àwọn Júù ni wọ́n mọ bí mo ti lo ìgbésí ayé mi láti ìbẹ̀rẹ̀ ní ìgbà èwe mi nígbà tí mo ń gbé Jerusalem láàrin àwọn ọmọ orílẹ̀-èdè wa ó ti pẹ́ tí wọ́n ti mọ̀ mí bí wọ́n bá fẹ́ wọ́n lè jẹ́rìí sí i pé ọ̀nà àwọn Farisí ni mo tẹ̀lé nínú ẹ̀sìn ìbílẹ̀ wa ọ̀nà yìí ló sì le jù wàyí o ohun tí ó mú mi dúró nílé ẹjọ́ ní ìsinsìnyí ni pé mo ń ní ìrètí pé ìlérí tí Ọlọ́run ṣe fún àwọn bàbá wa yóò ṣẹ ìrètí yìí ni àwọn ẹ̀yà méjìlá tí ó wà ní orílẹ̀-èdè wa ní tí wọ́n ṣe ń fi ìtara sin Ọlọ́run tọ̀sán tòru nítorí ohun tí à ń retí yìí ni àwọn Júù fi ń rojọ́ mi kábíyèsí kí ló ṣe wá di ohun tí ẹnikẹ́ni nínú yín kò lè gbàgbọ́ pé ọlọ́run a máa jí òkú dìde nígbà kan rí èmi náà rò pé ó jẹ mí lógún láti tako orúkọ jésù ará násárẹ́tì kí ni n ṣe tán mo ṣe díẹ̀ ní jerusalem púpọ̀ nínú àwọn onígbàgbọ́ ni mo tì mọ́lé lẹ́yìn tí mo bá ti gba àṣẹ lọ́wọ́ àwọn olórí àlùfáà wọn a máa pa wọ́n báyìí èmi náà sì ní bẹ́ẹ̀ gan-an ló yẹ wọ́n mò ń lọ láti ilé ìpàdé kan dé èkejì mo sì ń jẹ wọ́n níyà bóyá wọn ajẹ́fẹ́nu wọn gbẹ̀ṣẹ̀ ẹ̀tanú náà pọ̀ sí wọn tó bẹ́ẹ̀ tí mo fi lé wọn dé ìlú òkèèrè pàápàá irú eré báyìí ni mò ń sá tí mo fi ń lọ sí Damasku ní ọjọ́ kan pẹ̀lú ìwé àṣẹ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà kábíyèsí bí mo ti ń lọ lọ́nà lọ́sàn gangan mo rí ìmọ́lẹ̀ láti ọ̀run tí ó mọ́lẹ̀ ju ti oòrùn lọ tí ó tàn yí èmi àti àwọn tí ń bá mi lọ ká bí gbogbo wa ti ṣubú lulẹ̀ mo gbọ́ ohùn tí ó ń bá mi sọ̀rọ̀ ní èdè ebéru ó ní sọ́ọ̀lù sọ́ọ̀lù kí ló dé tó o fi ń ṣe inúnibíni sí mi ó farapa bí o bá ta igi ẹlẹ́gùn-ún nípa mo wá béèrè pé ìwọ ta ni olúwa olúwa bá dáhùn ó ní èmi ni jésù tí ò ń ṣe inúnibíni sí dìde nàró ohun tí mo fi farahàn ọ́ nìyí mo ti yàn ọ́ láti jẹ́ ìránṣẹ́ mi kí o lè jẹ́rìí ohun tí o rí àti ohun tí mo fi hàn ọ́ n ó gbà ọ́ lọ́wọ́ àwọn ènìyàn Ísírẹ́lì àti àwọn orílẹ̀-èdè yòókù tí n ó rán ọ sí kí a lè là wọ́n lójú kí a sì lè yí wọn padà láti inú òkùnkùn sínú ìmọ́lẹ̀ kí a lè gbà wọ́n lọ́wọ́ àṣẹ Sátánì kí a sì fi wọ́n lé ọwọ́ Ọlọ́run kí wọ́n lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ nípa gbígbà mí gbọ́ kí wọ́n sì lè ní ogún pẹ̀lú àwọn tí a ti yà sọ́tọ̀ fún Ọlọ́run nítorí náà Agripa ọba aláyélúwà n kò ṣe àìgbọràn sí ìran tí ó ti ọ̀run wá ṣùgbọ́n mo kọ́kọ́ wàásù fún àwọn tó wà ní Damasku lẹ́yìn náà mo wàásù fún àwọn tó wà ní Jerusalem àti ní gbogbo ilẹ̀ Judea àti fún àwọn tí kìí ṣe Júù mò ń kéde pé kí wọ́n ronúpìwàdà kí wọ́n yí padà sí Ọlọ́run kí wọ́n máa ṣe ohun tí ó yẹ ẹni tí ó ti ronúpìwàdà ìdí nìyí tí àwọn Júù fi mú mi nínú tẹ́ḿpìlì tí wọ́n fẹ́ pa mí ṣùgbọ́n Ọlọ́run ràn mí lọ́wọ́ títí di ọjọ́ òní mo ti dúró láti jẹ́rìí fún àwọn mẹ̀kúnnù àti àwọn ènìyàn pàtàkì n kò sọ ohunkóhun yàtọ̀ sí ohun tí àwọn wòlíì àti Mósè sọ pé yóò ṣẹlẹ̀ èyí ni pé mẹsáyà ní láti jìyà àti pé òun ni yóò kọ́ jí dìde kúrò nínú òkú tí yóò sì kéde iṣẹ́ ìmọ́lẹ̀ fún àwọn ènìyàn Ọlọ́run àti fún àwọn tí kìí ṣe Júù. bí Pọ́ọ̀lù ti ń sọ̀rọ̀ báyìí Fẹ́stù ké mọ́ pé. Pọ́ọ̀lù orí rẹ dàrú ìwé àmọ̀jù ti dà ọ lórí rú. Pọ́ọ̀lù dáhùn ó ní. Fẹ́sítù ọlọ́lá orí mi kò dàrú òtítọ́ ọ̀rọ̀ gan-an ni mò ń sọ gbogbo nǹkan wọ̀nyí yé kábíyèsí nítorí náà ni mo ṣe ń sọ ọ́ láì fòyà ó dá mi lójú pé kò sí ohun tí ó pamọ́ fún un nínú gbogbo ọ̀rọ̀ yìí nítorí kì í ṣe ní ni nǹkan wọ̀nyí ti ṣẹlẹ̀ Agripa ọba aláyélúwà ṣé ẹ gba àwọn wòlíì gbọ́ mo mọ̀ pé ẹ gbà wọ́n gbọ́. Agrippa bá bi Pọ́ọ̀lù pé. kíákíá báyìí ni o rò pé o lè sọ mí di kìrìsìtẹ́nì. Pọ́ọ̀lù dáhùn ó ní. ẹ̀bẹ̀ tí mò ń bẹ Ọlọ́run ni pé ó pẹ́ ni ó yá ni kí ẹ rí bí mo ti rí lónìí láì ṣe ti ẹ̀wọ̀n yìí kì í ṣe ẹ̀yin nìkan ṣùgbọ́n gbogbo àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ mi lónìí. Agrippa bá dìde pẹ̀lú gómìnà àti Berenike àti gbogbo àwọn tí ó jókòó pẹ̀lú wọn wọ́n bọ́ sápá kan wọ́n ń sọ fún wọn pé. ọkùnrin yìí kò ṣe ohunkóhun tí ó fi jẹ̀bi ikú tàbí ẹ̀wọ̀n. Agrippa wá sọ fún Festu pé. àbá dá ọkùnrin yìí sílẹ̀ bí kò bá jẹ́ pé ó ti ní kí a gbé ẹjọ́ ń lọ síwájú Késárì. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional agbanyin ní òyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight. 22 45 47. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.